àjọ Bisola Foundation ló ti fi ìpè ránṣẹ́ sí ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ Èkó láti bá wọn dá sí ìdúkokò mọ́ ẹ̀mí àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ èyí tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dúkokò mọ́ wọn látàrí bíbọ́ sí gbòòrò láti fi ohùn sí gbòòrò lórí bí wọ́n ṣe ṣe wọ́n yàmáyàmá lọ́wọ́ olóògbé Paito TB Joshua àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó jálé lórí láti ọ̀gọ̀ọ̀rọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti wá sígboro láti sọ bí ohun tí ojú wọn là kọjá lọ́wọ́ ẹni tó jẹ́ olóògbé olùṣọ́àgùtàn náà tó sì jẹ́ kó dimọ̀ pé ní àkókò yìí onírúurú ìdojúkọ àti bíbúni lórí ẹ̀rọ ayélujára àti ìdúkòkò mọ́ ẹ̀mí àti ayé àwọn ló ń wáyé báyìí látọwọ́ àwọn olólùfẹ́ ìjọ Synagogue Church of All Nations Quran nínú ìwé ìwé kan èyí tí Bisola Johnson Foundation tí ó fi ránṣẹ́ sí iléeṣẹ́ aláṣẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ní Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library tó wà nílùú Abẹ́òkúta níbẹ̀ ni wọ́n ti ṣe àkàwé àwọn tí àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ sí tí wọ́n ń dojúkọ tí wọ́n sì pè fún ìrànlọ́wọ́ àti ìdásí ìjọba àwọn tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀ sí gangan ni wọ́n ní àwọn ò bẹ̀rù láti dojúkọ ìbò ìfọ̀rọ̀wálẹ́nuwò àbí àbẹ̀wò fínífíní sí àwọn ọ̀rọ̀ ọ̀hún pàápàá jùlọ láti lè dóòlà ẹ̀mí àwọn lọ́wọ́ àwọn tó ń dúnkokò mọ́ àwọn. èyí tí ó wá ṣẹlẹ̀ lọ́lọ́lọ́ yìí àwọn ọmọ yẹn ó ti pẹ́ tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n nítorí pé ẹ̀rù ń bà wọ́n láti sọ̀rọ̀ wọ́n dẹ̀ tún wá rí i pé àwọn tó ń sọ̀rọ̀ ṣe ni àwọn èèyàn wọ́n ń sọ fún wọn pé èwo ló ń ṣe ẹ̀ lọ wábì jókòó sí pásítọ̀ wọn ò lè ṣe bẹ́ẹ̀ kíní kan instead kí gbogbo wa ká parapọ̀ ká bá ẹlẹ́yọ̀ọ́rọ́ kí society wa kó ba lè dára lóòótọ́ mo mọ̀ pé àwọn èèyàn máa ń parọ́ ṣùgbọ́n àwọn wọ̀nyí wọn ò parọ́ wọ́n ní àwọn gan àwọn rẹ́dì kí wọ́n kàn fi irinṣẹ́ tí wọ́n fi máa ń mọ bóyá èèyàn parọ́ àbẹ́yàn sóòótọ́ wípé àwọn rẹ́dì láti ṣe é nígbà tí wọ́n tún wá ṣe tí wọ́n tún wá sọ ọ̀rọ̀ yìí tán ìdí nìyí tí àwọn èèyàn ò kì fi sọ̀rọ̀ làwọn èèyàn míì tún wá gbé ogun dìde àwọn mẹ́mbà synagogue àwọn olùdámọ̀ràn synagogue bíi pastor Jeremiah ọmọtọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí í lo àwọn ọ̀rọ̀ kan láti máa fi dúkokò mọ́ àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí pé hmm. nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ sí wa o. Bísọ́lá Johnson tó ń bá àwọn akọ̀ròyìn wa sọ̀rọ̀ ni wọ́n jẹ́ kó dì mọ̀ pé ìwé ìpè tí àwọn fi ránṣẹ́ yìí ni ó wá láti ọ̀dọ̀ àwọn láti jẹ́ agbẹnusọ àti agbójú fún àwọn tí ọ̀rọ̀ náà kàn tí wọ́n sì ti pín káàkiri. Ìdí nìyí tí a fi wá tọ àwọn ọlọ́pàá lọ olórí ọlọ́pàá a tún wá tọ gómìnà ìlú Èkó lọ nítorí pé ìlú Èkó ni àwọn ìṣẹ̀lẹ̀ abàmì yẹn ti ṣẹlẹ̀ a tún tọ àwọn àwọn agbẹnusọ fún àwọn aráàlú àwa tún wá ròyìn pé bàbá Ọbásanjọ́ ó lẹ́nu ní ìlú yìí ó tún lẹ́nu káàkiri kó má wàá di ẹ̀sín ẹ̀sín pátápátá fún orílẹ̀-èdè yìí kí ìjọba kan tiẹ̀ sọ̀rọ̀ kó pe ọ̀tún kó pe òsì èyí tí à ń jà fún nìyẹn kó pe ọ̀tún kó pe òsì a kàn lè máa kàn máa sọ̀rọ̀ kí àwọn kan náà kan máa dúnkokò kó wá dàbẹ́ ni pé a wà nù gbó níbi tí àwọn ẹranko ń gbé tí ò sófin. ìwé ìpè yìí ni wọ́n kọ wípé àwọn fi ṣe àtìlẹ́yìn fún àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ Bisola Johnson Foundation èyí tí àwọn gbé dúró ní wípé ẹni tó ṣẹlẹ̀ sí tí ò lè sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbẹnusọ fún un látàrí pé àwọn ìdojúkọ tí wọ́n ti ń kojú láti lè rí ìdájọ́ òdodo látàrí bí olùṣọ́ àgùntàn bó ṣe ṣe wọ́n ṣàkàṣàkà àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí bíi àwọn tí wọ́n fipá bá lò pọ̀ àwọn tí wọ́n gba ìbálẹ̀ wọn lójijì ni wọ́n ti sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn o àti bí wọ́n ṣe ṣe wọ́n yàmàyàmà lábẹ́ ìdarí TB Joshua èyí tó sì jẹ́ pé àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ilẹ̀ òkèrè tá mọ̀ sí BBC ni wọ́n ti ṣe ìwádìí sí àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n sì ti tàn káàkiri gbogbo àgbáyé àwọn fọ́nrán lọ́lọ́kan òjọ̀kan níbi tí àwọn tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n ti ń sọ ohun tójú wọn rí àti bí wọ́n ṣe ṣe wọ́n ṣàkàṣàkà ni ó ti ń tàn báyìí ọ̀gọ̀rọ̀ àwọn tó jẹ́ àní tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí ni wọ́n ṣiṣẹ́ pẹ̀lú olóògbé Python TB Joshua fún ọ̀gọ̀rọ̀ ọdún láì rí ten kọ́bọ̀ ìyẹn owó kankan gbà gẹ́gẹ́ bí owó oṣù pẹ̀lú ìgbàgbọ́ yìí pé èrè àwọn sísìn Ọlọ́run ó ń bẹ lọ́rùn wọ́n sọ elédè mímọ̀ nígboro pé kì í ṣe pé àwọn fẹ́ fi fa ìjọ náà ṣubú o ṣùgbọ́n láti lè ní òmìnira lọ́wọ́ àdójúkọ tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ àti èròǹgbà ọkàn èèyàn ìyẹn tó níṣe pẹ̀lú ọpọlọ àwọn àti pé kí àwọn míì kí wọ́n má tù jìn sínú ọ̀fìn ọ̀hún nínú ìwé ìṣìpẹ̀ èyí tí wọ́n kọ jáde yìí àwọn tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí wọ́n sọ èrè díẹ̀ pàtàkì tí ó fi pọn dandan káwọn bọ́ sígboro láti sọ̀rọ̀ sókè pẹ̀lú ẹ̀tọ́ ọmọnìyàn láti sọ̀rọ̀ àti ẹ̀tọ́ ọmọnìyàn láti gbé ayé gbádùn láìsí pé àwọn kan ń bojú wọn jẹ́ àbí wọ́n fi ọ̀rọ̀ ìjọba àbí òfin wọn wọ́n fojú òfin wọn gbolẹ̀ wọ́n wá ń pè ní wàrà ṣíṣà kí ìjọba òkè ìyẹn federal government ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ èkó tó bá wọn ṣe iṣẹ́ ìwádìí akọni sí àwọn àfisùn wọ̀nyí àgbáyé àti lè dáàbò bo ẹ̀mí àwọn tí àwọn ti bọ́ síta yìí pé àwọn ò bìkítà láti ṣe àyẹ̀wò sí ohun tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tó máa yẹ̀wò bóyá àwọn ń purọ́ ni àbí àwọn sọ tòótọ́ bákan náà ni wọ́n ní kó máa ṣe àtúnwò sí àwọn òfin tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ilé ìjọsìn kí wọ́n sì dẹ́kun bíbu ìwà àbàjẹ́ láàrin àwọn ará ìlú àti àwọn olùjọsìn àti pé dídóòlà àmì àwọn tó ń sọ̀rọ̀ sígboro ó ṣe pàtàkì àwọn tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ sí ni wọ́n ní a ò lè sọ̀rọ̀ síta tán o torí ìbẹ̀rù bójú ṣùgbọ́n àjọ Bisola Johnson Foundation ni wọ́n ti wá ń rọ gbogbo àwọn aráàlú yìí pé ẹ jẹ́ ká tẹ̀lé ohun gbogbo nípa ìlànà àti ìgbésẹ̀ èyí tí kìrìsìtẹ́nì àti bíbélì tó kọ̀ sílẹ̀ tó tọ́ wá sí ẹ má jẹ́ ká tẹ̀lé olùṣọ́ ṣùgbọ́n ẹ tẹ̀lé ìlànà ìkọ́ni nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run